mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ò yàtọ̀ dr ọlálẹ́kan salami aláàfin ìṣẹ̀ǹbáyé yín náà ni president fún ẹgbẹ́ association of africa tradition and culture mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pàdé mi ní ayíwẹ́rẹ́ village nílùú abẹ́òkúta fún location fíìmù tí a lọ ṣe ń bẹ̀ ẹ fíìmù tó máa lókìkí ni tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá yóò rí ẹ̀kọ́ tó lágbára kọ́ níbẹ̀. Fíìmù náà òun là ń pè ní Oko Ṣàngó. Kí lóko Ṣàngó? Irú iṣẹ́ wo ni oko Ṣàngó ló ń ṣe téèyàn bá jù sínú omi nínú ilé? Ẹ máa bá àwọn àlàyé yìí ẹ máa pa díẹ̀ nínú sinimá náà. Dr. Ọlálékan Sàlámì òun ni ó páwà iṣẹ́ náà. Gbajúgbajà onísinimá tẹ́ ẹ ti mọ̀ náà arínájà ọkùnrin ogun òun ni ó pòdúsì fíìmù náà lábẹ́ iléeṣẹ́ aláròye films and music ẹ máa gbádùn fíìmù náà dáadáa a ti parí fíìmù náà báyìí ẹ jẹ́ ká wá continue pẹ̀lú ọ̀rọ̀ tradition and culture ilẹ̀ yorùbá iṣẹ́ kan ni mo fẹ́ fún wa iṣẹ́ tó máa ń bo àṣírí ẹ máa ń ṣiṣẹ́ bí òṣòlẹ̀ ni tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká wá orí ọ̀ká tó láṣẹ lẹ́nu a wàá mú ewé ọmọ ní gèlègélé a fi bo orí ọ̀ká yìí ní gbogbo ara tó yẹ pé orí ọ̀ká yìí kò ní hàn ewé yìí là á máa rí a wàá jù sínú apẹ pẹ̀lú odidi atare kan tàbá ti jo ẹ ká máa fi ọtí shinap àbí ọtí míì tó jẹ́ dry gin ká máa fi lò ó láràárọ̀ iṣẹ́ tó máa ń ṣiṣẹ́ dáadáa tó máa ń mówó wá ni mo wá fi àsìkò yìí mo fi ń kéde sí gbogbo èèyàn tó ń wo program yìí ẹ má gbàgbé pé tó bá di April twenty seven ìlú Abẹ́òkúta ìlú Ìkòròdú òun ni ẹgbẹ́ wa ń bọ̀ fún sẹ́mínà àgbá yamuyamu sẹ́mínà kan nínú sẹ́mínà náà ni a ti fẹ́ ṣe ètò lórí ìrántí àwọn akọni ilẹ̀ Yorùbá tí wọ́n ti papòdà a fẹ́ wá àwọn ọmọ wọn kan a fẹ́ fi nǹkan kan ká fi ta wọ́n lọ́rẹ nínú ẹgbẹ́ wa Association of Africa Tradition and Culture ìwọ tí Ọlọ́run bá sọ pé kíwọ náà kó nífẹ̀ẹ́ ètò tá a gbé kalẹ̀ ntẹ́ bá lágbára ẹ̀yin náà lè fi ṣọwọ́ sí ẹgbẹ́ wa tó bá ṣe pé ẹ bá fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ ṣọwọ́ ẹ kàn sí mi lórí whatsapp number mi pé kí ni account number ẹgbẹ́ náà ètò tá a máa ṣe tí gbogbo èèyàn máa rí ni ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fídíò ló máa wò pé a sì mọ̀ bóyá òótọ́ náà ń sọ ẹ ọlá pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ẹ àwọn tán ti mọ Dr. Lẹ́kan Sàlámì láti bíi ọdún méje sẹ́yìn wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí a kú wárápá bá sọ àtòdì ọ̀run ló ti wá ẹ fún àǹfààní ẹ̀yin tẹ́ wá fẹ́ mọ whatsapp nọ́mbà mi tẹ́lẹ̀ ti béèrè béèrè pé báwo ni ètò náà ṣe fẹ́ lọ àti pé ntẹnilágbára rèé àti pé account number wo lẹ lè san sí gẹ́gẹ́ bí owó tẹ̀yin náà fi dá sí ètò wa whatsapp number mi ni zero eight zero two eight five six five one eight eight ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ gbọ́ program yìí a máa wò pé ẹ kí ló kàn pẹ̀lú nǹkan sọ ẹ wọ́n tí ó rò bẹ́ẹ̀ kì í ṣe dandan kí ìwọ náà kàn mọ̀ pé à ń tẹ́ni yín ṣe o mi ò sọ́pọ́tì ẹ̀ rí so jọ́ tí ìwọ náà bá fẹ́ béèrè béèrè kan àbò fẹ́ pè wá fún nǹkan kan ìwọ náà jẹ́ kó wà lọ́kàn ẹ pé mi ò sí lára àwọn tó ń fẹ̀mí ìmoore hàn sí program tí ọkùnrin yìí ń ṣe.